لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار àdáwọ̀tọ́kú Allah subhanahu wa ta'ala alákẹ́kẹ́ ìwàkù lónìí àtọ̀rọ̀ ìṣẹ́ láti lè fún àwọn ìṣòro báwa lè sọ̀rọ̀ ẹni tọ́lọ́ bá lè sọ̀rọ̀ láti wá mú ọmọ èèyàn kó nínú òkùnkùn lọ́dún ìmọ̀lẹ̀ àdúrà bá lè sọ̀rọ̀ fún àwọn àṣírí náà àtàlẹ́kùn tí ọ̀dọ́ náà ń sábà àwọn tó jẹ́ pé àwọn náà wọ́n bá lè láti san lọ́wọ́ láti bá àti ìsìlámù ká abẹ́rẹ́ ọba ìṣọlá àgbẹ̀kùwọ̀ fẹ́ràn ọlọ́run tó kó máa bẹ lórí gbogbo ẹni tó bá wà lórí ìlànà ìṣòwò láwà lórí ìṣọlá pẹ̀lú gbogbo abẹ́rẹ́ ọba ìṣọlá fún sàkẹ́ ìṣọ̀kan wa náà tó kà wá sínú wọn. àwọn lónìí ti ń ṣe ọjọ́ kan ìdílógún nínú oṣù ọ̀nàbà ọdún 14 ọdún 2 àtẹ̀síwájú lórí àlàyé ọtí àdìbábọ̀ nínú ìṣe. Sọ́ra tọ̀sí òun náà ti sọ́ra sí àṣàlàyé ìpa rẹ̀ lónìí. Àwọn síwájú bá tó wọlé ọ̀rọ̀ àti gbogbo ẹ̀mọ ẹ̀wà nínú Islam ní gbogbo bí àyíká yìí tí a ti ń gbọ́ wa àti àtúwò wa pẹ̀lú gbọ́dọ̀ wọn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lọ́nà tó ti rí nínú àwọn sọ́ra tí kò sí àpẹẹrẹ lórí ẹ̀ ní pé mọ́tò àlùkò kàlẹ́ fún àtàkùn ọ̀wá wà lọ́wọ́ sọ́la mi ní àyà ti lẹ́yìn tọ́lọ́mọba àlejò láti fún àwọn ọkùnrin yìí láti fi mọ́ bá a lé oníṣèwádà pé ọlọ́mọba àlejò láti fún àwọn ọkùnrin yìí fún àwọn àjọ sí. ọlọ́mọba àlejò láti sọ fún wa nínú sóra yìí ìlàyé wọn máa ń wọ yìí. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدبير وأرسل عليهم طيرا أبابيل ترويهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إن سورة إيه؟ ìṣẹ̀lẹ̀ kan bẹ tó rò papọ̀ mọ́ ìṣọ́lọ́wọ́ bá àlejò ọlọ́sọ fún wa nínú sóra yìí òun náà ni kíkọ́tù àbábìlì kíkọ́tù àbábìlì èyí tó wà nínú àwọn tíra rírọ̀ àtàwọn tíra tó jẹ́ tíra tó ti káwá lọ sí nínú tòṣìlú ìmáàmù kọ́bàrí ìjẹ̀rí ìlú kọ́bàrí àbàbẹ́ẹ̀. تفسير القرطبي تفسير ابن كثير أتعطيك لنا أصول التفاسير قال لنا أن سيرة سيرة كتب السير سيرة آه، محمد بن إسحاق بن هشام أتعطيك له هذه على يد الكريم أري أو أصحاب الكيل باب الأسجان إن صلاة الخروج ọlọ́run bá àdíkẹ́ lásọ̀rọ̀ fún wa nípa ashabul ukhdud àwọn tí wọ́n gbẹ́ kòtò tí wọ́n wá ń sọ àwọn sábà gbọ́ ọlọ́run bá àdíkẹ́ lágbọ́ tí wọ́n ń dà wọ́n tó kò kòtò yìí alákùnrin kan tí a ń pè ní dúnàwà òun náà ni áfíru mòlókè hẹ́mìyàrù òun náà ni ọba ìgbẹ̀yìn fún àwọn ìjọ hẹ́mìyàrù ọmọ yìí ọwá jẹ́ ẹlẹ́bọ tó ń pe àwọn èèyàn sí ojú ọ̀nà ẹbọ àwọn tó wá jẹ́ nàtọ́rọ́ tó jẹ́ tó wọ́n jẹ́ A ànábì Ìsá àlẹ́sàlá àwọn tí wọ́n tẹ̀lé ẹ̀sìn ànábì Ìsá àwọn náà ń bẹ́ẹ̀ ní pẹ̀lú wọn àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí tí dúnà wà tó sọ pé tó gbẹ́ kòtò fún wa tọ́lọ́ọ̀bà àdíjọ lábí sọ fún wa pé wọ́n sàmà ìdájẹ́ ìṣòro واليوم موعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود so àwọn àtàbùrò òkúrúbì ẹni tó jẹ́ olórí wọn tó jẹ́ ọba ọ̀nà àdúgbò náà wà ní ọba gbé kótó ó bẹ̀rẹ̀ sí ìjà àwọn èèyàn yìí ìtàn sọ fún wa pé àwọn tó pa nínú àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlejò ọlágbọ́ ẹ̀ṣọ́nà àlùfà àwọn twenty thousand million àwọn náà ní ọba ìpa tí ń dàrú sínú náà ó pa ogun wọn láì ṣe gbọ́dọ̀ sẹ́ni lọ́kùn. àwọn ènìyàn kẹ́nu wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Daud rú sàlàbáyé arákùnrin yìí òun nìkan ló ráyè ẹ̀ṣẹ́ ìbùdó wọn òun nìkan ló ráyè ẹ̀ṣẹ́ ìbùdó ẹgbà tí wọ́n aráyé ẹ̀ṣẹ́ yìí ó wá sá lọ ó lọ ebi tí ọba alụ sáàmù lásìkò yẹn ilé pípọ́ tó sá ń sọ yìí nàṣàrà ẹ orí ẹ̀sìn wà òun náà lọ sí ọ̀dọ̀ tí ọba sáàmù pàṣípọ̀rù náà ó tún wá sí kí ni ó tún wá fi àwọn èèyàn lé ẹgbẹ́ náà tẹ̀lé lọ kó sá lọ kó sá lọ sí Abacha lọ́dọ̀ Ànàjárí tí ń ọba Abacha nígbà náà ẹgbà tí ó sọ àlàbà nígbà tó dé ọ̀dọ̀ Nàjárí ọwá sàlàyé fún náà wà jẹ ó sì fún wọn sí kíni ó pa wọ́n pẹ̀lú náà ní tó dá wọn sí kòtò fún wọn. iná ló fà tó fi jẹ́ pé Nàjáṣì ó wá yan àwọn balógun méjì ó fi àwọn gbogbo ìwà alákọ̀ọ́kọ́ nù wa òun náà ní àríyá ẹlẹ́ẹ̀kejì òun náà ní àbúrò àhájú mùsọ̀bá ó wá ní àwọn méjèèjì wípé ọya tí wọ́n lọ sí ìlú yaman, ìlú yaman, ó náà ní tẹ̀lé àbábò òdùn ibẹ̀ ló ti tẹ̀lé àwọn àlọ́ sí ìlú yamani fàjáàtò ìlàlẹ̀ ti ya wọ́n wọ́n wọ àárín wọn wọ́n sì pa gbogbo àwọn ìjọba àwọn ìlú àwọn àbábò òdùn wọn pa wọn rẹ ẹni tí jẹ́ gómìnà wáàdì ó yẹ kó náà jẹ ọba wọn.

kò sí rọrùn kó lórí méjì wà ní ìlú àwọn méjì wá sọ fún wa pé ọ̀dà láàrin àwọn ọmọ ogun tẹ̀mí kó wa àtàwọn ọmọ ogun tí wọn náà kó wa ẹ jẹ́ ká fèsì àwọn akájà ẹni tó bá ti mú ìyá ara wọn òun náà ni ó máa jẹ ọba tí ó máa jẹ ilé ní ìlú yámẹ́lì abúrọ̀hà wá ní kò nídìí ó ní kò nídìí ká ṣe báwọn ó ní tó ń rò pé ká ṣe pé àwọn méjèèjì ló já sí ìjà wa ẹni tó bá ríra wọn pánà àwọn méjèèjì ẹni tó bá ṣẹ́kù òun náà yóò ṣe kí ni òun náà yóò máa jẹ́ yóò jẹ́ olórí ẹgbà tí ó yá ọwá di pé àwọn méjì bá jáde síra wọn fàhámàlá àríyá alà àbúrọ̀há fọ̀dọ̀ọ́bàhú ìsẹ́yìn fàṣàrọ̀nà àǹfààwù wàbámàwù wàṣàkàwàjà ó ti pé àríyáàbí ó ti pakurumá abraham ó pakurumá báyìí dé ó ti sáré ìdánú ìdábà ti dédé imú ẹ̀ fàṣàrọ̀nà àǹfààwù ó gbé imú ẹ̀ wàbámàwù ó ti gbé ẹnu ẹ̀ wàṣàkà ọjà àwù ó ti fi ìdá ìdá ìdá ìdá ìdá ìdá ó ti wú ilẹ̀ nígbà tí ó ilẹ̀ báyìí ìkánú àwọn tí orúkọ rẹ̀ ń jẹ́ àtàwùdà náà ti sáré sí bó ti bó ti sá ní ọba ti ọba ọba di lórí lórí wọn níbi yàmà nígbà tí nàìjíríà ti gbọ sọ̀rọ̀ yìí inú bí àwọn olùwọ́n náà yìí méjèèjì lọ́bẹ̀ ọlọ́tẹ̀lẹ́ wá ti jà ẹ̀ lè já ọ̀rọ̀ padà wá gbọ́dọ̀ nàìjíríà kí tó yẹ kó náà lówó náà yìí tí ó fi wá fi ẹni tí ó bá ti jọba òun bọ̀ wá òun bọ̀ wá fi ẹṣin àwọn kan ẹṣin àfúnmi òun bọ̀ wá fi tẹ gbogbo ilẹ̀ yámà ni òun fi tẹ jẹbẹjẹbẹ òun sì mú Abraham òun ó kú báyìí òun fà á kú eré rẹ̀ òun fà á jù àdínáàtì àyẹ̀wájú ẹ̀ tí jẹ́ ìlérí ìyà pé òun bọ̀ wá láti wá sí láti wá parí nígbà tí abúrọ́hà nígbà tó kọ ilé ẹ̀rú bà ó lọ sí láti pẹ̀lú nàìjíríà abúrọ́hà wá pé àwọn ọmọ lẹ́yìn ẹ̀ ó wá gbé ẹ̀bùn lálá ó wá mú kíní tàbí ẹ̀ẹ́dínà korúkọ rẹ̀ yọ̀rọ̀ bí àwọn bí igbá bí ekegbe àbákòókò ó wá bu ìpẹ́ ilẹ̀ ìlú yámẹ́ni ó wá bu ìpẹ́ ìpẹ́ fún ó wá mú iwájú rẹ̀ fún rẹ̀ ó wá gé ó ti wá gbé ó fi sínú kíní kan ó wá gbogbo ẹ̀ ó wá ní sọ́lọ́ ní bá nàìjíríà sí ó ní sọ́ gbé gbogbo ó wá ní sọ́ fún nàìjíríà sí pé ó ti búra lóòótọ́ tó pọ̀ wá fi ẹsẹ̀ rẹ̀ tẹ gbogbo olú yámà ní pẹ̀lú yámà ní kó bá dé sára ìbúra rẹ̀ da ìpẹ́lẹ̀ ẹ̀ kó fi tẹ kó fẹsẹ̀ tẹ ó ti tẹ yámà mọ́wùlẹ̀ wá ọwá fi pẹ̀lú sínú nígbà tí nàìjá sí ilé eléyìí ọ̀rọ̀ ń ṣe kíni ó ṣe ilé ìmọ̀ sí àá ó lo kí ló ń lọ ẹ̀mú ó lo pọ́lísì dùnú ó lo tìyàtà dùnú gbanidájú ayé wa nílá òkè ọ̀nà òbí sánà nù orígbó máa sọ lálọ ó tún wá wò pé kò tí ì kàn án ó ti wò pé kò tó wò pé kò tí ì ọ̀nà wo ni wọ́n tún gbà tó wọ́n ṣe gíní tó wọ́n fi fún yọ́ Nàjáṣí nú ọwọ́ aránṣẹ́ sí Nàjáṣí yàkúrò lè Nàjáṣí inú ìtààbùnì lákàkẹ́ ní sàdábì abdùlyàmà sàbótí sẹ́ẹ̀lì ni wọ́n yìí nàfàrà ni wọ́n ó ní owó kọ́ ṣọ́ọ̀ṣì ńlá ńlá ṣọ̀gbọ́n nílẹ̀ yamani ibùn Nàjáṣí wà Nàjáṣí wà ní kíni ó wà ní Habasha ní Ethiopia ó lè wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì ìyá máa ní ha mẹ́sùn ha ṣọ́ọ̀ṣì tó kọ́ mọ̀ yìí àgbà ìyá tó jẹ́ ẹni kan tó kọ́ wá bẹ̀rẹ̀ sí kọ́ chọ́ọ̀tì yìí sí kápítà yamani sọ̀nà ó wá bẹ̀rẹ̀ sí kọ́ chọ́ọ̀tì yẹn ó wá kọ́ tó ga róró ó ní ọgbà tó fẹ́ ó jẹ kọ́rẹ́tì ó fi àwọn ọ̀tọ́ sí ó wá sọ orúkọ chọ́ọ̀tì yìí wọ́n a máa pè ní olùdáyì wọ́n ní kí ló fà á òun náà ní pé chọ́ọ̀tì yìí ká gàdé òun náà ní Yorùbá máa ń pè ní ilé àwò títí là wọ́n ní ẹ̀bá wo ilé ohun tó bá tẹ́ tó fẹ́ wo ìlà òsì jábọ́ wọ́n ní ìlú kọ́nù ó wá fún Abraham ó kọ́ fún Nàjáṣí ó tún wá tán ó ní kò tí ìsìn àti bẹ́ẹ̀ wà á sàmà Abraham al-ashram ala an yasifa hajja al-arab ilayha kama yahujju ila al-ka'bah fi Makkah abraham wá sí kíni ó tún sọ fún nàìjíríà pé tó ń tún sí gan ìpè òun sì ti gbogbo àwọn èèyàn ní káàbà tó wá ti bá o tó dé àwọn èèyàn tó ń jọ́sìn fọlọ́ ní káàbà nígbà tí ẹbọ tún dé ibẹ̀ náà ni wọ́n ti ṣe sẹ́ńtà ìta àwọn olóòtú abraham sọ fún ìpè àwọn yóò padà wọ́n máa wá sí kíni wọ́n máa wá jọ́sìn ní ìlú yamani ní chọ́ọ̀tì tó sí kíni chọ́ọ̀tì tó kọ́ abúrọ̀há wá kéde ní kàbáyì tí gbogbo àwọn ilẹ̀ lábáwá ẹgbọ́ ohun tọ́jú tó ń kọ́ ilé òbákọ̀ ọ̀tá gbogbo yí ó darí wá lè lè o àwọn al-adnaniyya wal-qahtaniyya ó sì fáwọn náà nìdílé ìpìlẹ̀ nílùú mẹ́ta nígbà táwọn gbọ́rọ̀ yìí wọ́n fara ya tó kò sí jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí wá sí àwọn àsánú nínú àwọn bọ̀rọ̀ yìí ní ìbínú tó jẹ́ pé wọ́n ní àwọn àsán nínú wa wọ́n wá lọ ṣọ́ọ̀tì yẹn bíjọ́ wọ́n wá lọ jàgbé wọ́n sì fi ìgbẹ́ lọ́bẹ̀rẹ̀ gbogbo ara òbí rẹ̀ láti pé kíni láti pé káwọn ó ah, àwọn nígbàtọ́rọ̀ iṣẹ́ ìṣígbọ́ abraham abraham bá bínú ọba lérí abraham ní ìtòwò ṣe òun náà ni pé owó kó àwọn ọmọ ogun owó lọ lè pa gbogbo olùmọ́kà rẹ̀ òun wù káàbà yẹ́dẹ́yẹ́dẹ́ ajarọ́ ní ẹ́ ajarọ́ kò ní sẹ́kù òkúta kankan ó pa gbogbo ẹ̀rẹ́ owó sì kó gbogbo àwọn tí wọ́n ṣe èèyàn àwọn ará mọ́tà tó fẹ́ bẹ́ẹ̀ owó kò wọlé rú látara nǹkan tí wọ́n ṣe àwọn kan ní nǹkan tó pàánù àwọn bí n sọ pé àwọn kan nínú àwọn tó ń jẹ́ àwọn ọ̀dọ́ nínú kùrọ̀ ìlú wọ́n ní àwọn ni wọ́n lọ sí irin yẹn fàájẹ́ lè ní àdáàrọ̀ nù wọ́n ní wọ́n wá dáná sínú ṣọ́ọ̀ṣì yìí ó jẹ́ pé àsìkò yẹn àsìkò akẹ́kọ̀ọ́ ni iná yẹn bá ti kí ni iná bá di ògùn tọ́lì nígbà tí náà jó gbogbo kẹ̀míkà tí wọ́n kọ́kàlẹ̀ yìí abúrò àwọn amúra olóhun ó ti kí ni òun lọ rí pa gbogbo ìlú mọ́kà rẹ̀ òun lọ wó kàbà nígbà tí ó jáde ó wá jáde pẹ̀lú erin ńláńlá kan tó jẹ́ pé kò sí erin náà tó kòtò sí kòtò erin náà erin ló tíwájú ogun lẹ́yìn erin ẹyọkà yìí erin yẹn tóbi orúkọ wọ́n ní orúkọ tó ń torúkọ erin yẹn òun náà ni Mahmud òun náà ló korúkọ erin ọ wá mú erin yìí àti àwọn erin mẹ́jọ mi àwọn míì nínú àwọn olùkọ́ta wọ́n ní ó pọ́n erin mẹ́wàá mi erin méjìlá mi fún àwọn erin méjì fún erin ẹyọ kan yìí jẹ́ màmú yìí ó wá kó àwọn erin yẹn ó wá lóun lọ sí ìlú maka láti lọ sí wọ́n sábà. nígbà tó múra tí ń lọ sí ìlú maka inú àwọn tó jẹ́ àwọn ará yamani náà tí wọ́n rí pé ìgbésẹ̀ tí abúlé àgbẹ̀ gbé yìí wọ́n rí pé ìgbésẹ̀ tó lágbára yìí ìwé tẹ̀ sí òkú tó wọn ni gbà ilé tí gbogbo wa jọ́sìn ilé tí gbogbo wa jọ́sìn tí ọwọ́ kálukú nítorí pé kàábà nígbà yẹn gbogbo ilẹ̀ lágbáwá káàkiri òun náà ni wọ́n ti máa ń tèrè àjò lọ́lọ́dọọdún àwọn tó tajà àwọn tó láwọn lọ jọ́sìn láti mọ́ sí máa tèrè alákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ ẹ̀dùn òun bá dìde ó bá kọ́ àwọn ọmọ rẹ̀ pé ànígbà ti Abraham kó wà lọ lówó ọba lọ lè kojú Abraham láti bá jagun Abraham bá fi ẹ̀yìn rẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àwọn amúdónà wọn lẹ́rú nígbà lẹ́rú Abraham fẹ́ pa ó ní kó má pa ó ní ó ṣe ẹni tó fi láìsí ó bá tè ó fi sára àwọn ọmọ ogun àjọ lọ sí mọ́tà náà wọ́n bá bẹ̀rẹ̀ sí lọ nígbà wọ́n bẹ̀rẹ̀ sí lọ wọ́n dé ìlú khasam inú àwọn ìlú tí wọ́n sà ní síwájú kó tó di pé kíni síwájú kó tó di pé wọ́n dé mọ́tà nígbà wọ́n dé lù yìí ẹni tó jẹ́ olórí wọn tí orúkọ rẹ̀ jẹ́ nùfẹ́yìn tó habib al-hasan òun náà jáde ó kó àwọn ìjọ rẹ̀ jáde pé àwọn náà fẹ́ ṣe kíni wọ́n fẹ́ kọjú abraham pé ó nílò lè wó káàbà àwọn onígbà kan nígbà wọn tún fi jà pẹ́ta abraham tún ṣe kíni ó tún borí àwọn ọmọkùn habib bin nufai habib nufai bin habib ó borí wọn nígbà tí ó borí wọn wọ́n tún mú nufai bin habib wọ́n tún mú lọ́sọ́dọ̀ abraha lẹ́rú ó fẹ́ pa òun náà ó ní kó mọ́ pa òun ó fẹ́ ṣe kó náà wúlò fún ọ ó bá yá sí ó tún mú náà ó mú fún wa ìwọ̀n lọ ìwọ̀n lọ wàlámà dáraba ní àdìsọ́ nígbà tí wá súnmọ́ tọ́ìsì nígbà tó súnmọ́ tọ́ìsì àwọn aráàlú tọ́ìsì àwọn sọ̀tí wọ́n jáde àwọn abẹ́rẹ̀ sí kékeré àwọn abẹ́rẹ̀ sí wá kíná forúkọ rẹ̀ kí káwọn ó kékeré káwọn gbọ́ra àwọn yé sọ̀nà yìí àwọn òdúgbò láti bá àwọn fẹ́ bá a yà nítorí pé àwọn fáyà lórí ilé òsà láwọn náà ní láwọn náà ti jọ́sì tí wọ́n kó kọ́ rẹ̀ ní Allah sábàlá bá ọkùnrin ìfà wàhálà sábà lórí ń lọ ìwó ó lè wo ilé ìjọsìn àwọn náà àwọn abẹ́rẹ̀ sí nínú àwọn abẹ́rẹ̀ sí ọmọdé àwọn agbé arákùnrin kàdìdé nínú wọn tán korúkọ rẹ̀ ní àbúrò gáàlì wọ́n ni wọ́n máa jẹ́ jẹ̀bí ìlànà wọlé ojú yọ ọ̀nà mọ́ta fún nígbà tí wọ́n sọ pé àwọn dókínì àwọn sọpọ́ tiẹ̀ nígbà tí Abraha wá dé ìlú kan tí wọ́n pè ní almogazal tí ìgbìyàn òjì náà sí ìlú maka nájàrà bí ha wá nájàrà bí ojú láyé àyètó tó sí ibẹ̀ ní káwọn gbogbo ẹ̀ ká máa ṣe kí ni kama lọ kama wọ kama wọ mọ́tà láti lọ sí kíni láti máa àtàkì àwọn tó ń pè àwọn ará mọ́tà. ìlànà ìgbésẹ̀ tó ń gbé ní mọ́tà kó o sì wọlé pẹ̀lú ọmọ owó owó kọ́kànlá àwọn yóò lọ ní abálọ̀lù títí àwọn ẹrù àwọn ará mọ́tà. inú àwọn dúkìá àwọn tí wọ́n tà inú àwọn dúkìá àwọn tí wọ́n gbà òun náà ní kíní òun náà ní ẹ̀sìn ẹ̀ ràǹkúmí ràǹkúmí Abdul Muttalib èyí tó jẹ́ bàbá bàbá àná ìṣòwò àwọn ẹ̀ṣọ́ làwọn wọ́n kóra àwọn ẹ̀rẹ̀ náà náà àwọn kọ́mí ti ń lọ bí ọgọ́rùn-ún méjì Abdul Muttalib yìí òun náà sì ni òun náà lè lérí àwọn ọkùnrin ìgbà yìí òun náà ló wà ní ìjáde àbójútó Kaaba nígbà wọn á kó ràkúnmí ẹ̀ abùmùtọ́lì abúrò àwọn aránsẹ̀ pé sọ <clears throat> ẹni jẹ́ olórí kùrẹ́jì ilé ìmọ́kàngbà ẹ̀sìn wá ẹni lọ́rọ̀ pẹ̀lú ẹ̀ wọn ò bá wọn ní wàhálà tó fẹ́ fà ẹni tó wá sí náà ní pé kó o ti kí ni kó o kàn wó kàbà tó o bá ti wó kàbà wọ́n máa lọ yẹbi ẹ̀rù tẹ́sán tó bá ti kí tẹ́sán tó bá ti kọ́ ọ̀hún. ó wá aránsẹ̀ pé ó wá ránṣẹ́ pé àbùmùtọ́lì nígbà tí àbùmùtọ́lì dé ibi tí wọ́n pàgọ́ sí àbùmùtọ́lì nígbà tó dé ibi tí wọ́n pàgọ́ sí ó lọ lè bá ẹnìkan nínú àwọn tí nínú àwọn tó mà níbẹ̀ ìpè bóòlù ti fẹ́ ṣe pẹ̀lú ràǹkúnmí wọn tí wọ́n kó yìí ẹni náà wá tọ́ka ẹ̀jẹ́ nìkan bí ẹlọ́gbà ẹni báyìí òun náà ni ó lè bá Ábúráhà sọ̀rọ̀ tí ó fi túra nǹkan nílẹ̀ àwọn aránṣẹ́ sí Ábúráhà ẹni ìwà aránṣẹ́ sí Ábúráhà pé ràǹkúmí tẹ́ kó yìí ẹni tó ní báyìí báyìí ẹni tó sì ní yìí ó ní wàláàbí iṣẹ́ tí àbùtọ́lì ní wọ́n tẹ́nu pé wàláàbí máa ń rí inú harbanu aja sáàbúrá àjà wọ́n búra pẹ̀lú ọlọ́run àwọn òsì tó láti bá wà máa dà náà dìdá àdíká nǹkan ọ̀pọ̀ àlágbára ìbá kó ọmọ ogun tí wọ́n lọ bí omi pẹ̀lú pẹ̀lú ó tún wá kó owó tó má inú kọ̀ọ̀kan níbi mùsàábà wọ́n wà ní kí ẹni ó ti kíni kọ́kàn fún gbogbo ẹni wọ́n kọ́kàn tó fà lẹ́ẹ̀kan náà wọ́n kàn fà gbogbo ẹ̀wọ́ ni àbùsùnbọ́ọ̀lù ní ẹ̀sọ́ fún ẹ̀sọ́ fún pé hádà bẹ́ẹ̀tù láìlì haram ilé ọlọ́run lè ilé abẹ́wọ̀ wà bẹ́ẹ̀tù khalili yìí eléyìí ilé ọ̀rẹ́ ọlọ́wọ̀n bá àríkẹ́ ọlá ní Ibrahim fàín yamna'uhu minhu wa huwa wa baytuhu wa hurmuhu tó bá wọ́ lọ́n tọ́lọ́ bá fẹ́ kọ́ dín ní pé òun ní kí ó débẹ̀ òun nu ilé ọlọ́wọ́ bá lè tọ́lá nù wa in yakhlu baynahu wa baynahu fa wallahi ma indana daf'un anhu àmọ́ tọ́lọ́ bá fẹ́ sílẹ̀ tó gbogbo lè ń fúnra rẹ̀ àwọn lágbára kankan láti kí ni láti dáàbò bo ilé ọlọ́run nígbà tó gbọ́rọ̀ yìí arákùnrin yìí ànáàtọ́ ó wá sọ fún Abraha wá sọ pé ẹmú ẹ̀tọ̀ wá ẹni tó jẹ́ olórí wọn yìí kò bẹ́ẹ̀ rí nígbà tí wọ́n mú àbùkùkọ́lì eh, débẹ̀ wọ́n nígbà tí Abraha rí ó sàpọ́nlé ẹ̀ jìnnìjìnnì ẹ̀ àpọ́nlé ó bọ́ sínú nítorí pé wọ́n ní àbá jẹ̀lí ìmáni hasan al-nazar ó jẹ́ ẹnìkan tó ti kíni tó káàtó hasan al-nazar ó fún wa rẹwà nígbà tí abraha rí abraha rí tó sàpálẹ̀ rẹ̀ dé kò fẹ́ kó wà lédè àga tó ga kí àbùtọ́lì yà lẹ́lẹ́ kó wá sọ̀kalẹ̀ sílẹ̀ rẹ̀ ó wá jòkó pẹ̀lú àbùtọ́lì wàjára sàmáàrú alàlùfẹ́ sáàbù wọ́n ló wá jòkó pẹ̀lú ẹ̀ lórí kíni lórí ìtẹ́ tó tẹ́ wàkọ́lá ní kùrìtì máa nìyí ó láwù máa ha àjàkù ó wá sọ fún ìntàpítà tó gbé kéde lè lágbáwá òun náà ní Abraham sọ ó wá sọ fún ẹni tí ó ìntàpítì ọ̀rọ̀ pé ó láwù máa ha àjàkù sọ fún pé kí ni problem ẹ̀ kí ni kàtí ń fẹ́ wàkọ́lá ní kùrìtì máa ní ó wá sọ fún kùrìtì máa nìyí أن يرد علي علي الملك مئتي بعير أصابها لي إنت إنت هنا نقول مبارك يوبا kódà kò kó dá ràǹkómi ọgọ́rùn-ún méjì ilé tí wọ́n kó tó bá fi dá padà fọ̀kọ́lá abúrò àlekùn jùmọ́ nìyí ó lẹ́hu làkọ̀tún tá àjọpútà lè ṣe ìlàrọ̀ àyè ó ní sọ fún un tó tí ń gbà tí mo kọ́kọ́ rí ọ àjọpútà lè kò sí nílé mà mo sì mọ̀ nípa bọ́lọ̀n ti dá ọ nígbà tí mo rí ọ ó mà kọ́ síra hásà bí zahatu fi ká ní ìnàkà lámùsà yìí. lẹ́yìn náà nígbà tó tún wá bá mi sọ̀rọ̀ ẹ́ <clears throat> mo tún wá kú fún kí ni fún ní ìmú ní kékeré nípa rẹ̀ zoro ha láti وتترك بيتا هو دينك ودين آبائك قد جئت لهدمه لهدمه لا تكلمني فيه oní tó jọ mí lójú nípa rẹ̀ nígbà tó ráyè dọ́dọ̀ mi ní tó wá ń bá mi sọ nípa ọ̀rọ̀ rà fún mi tó ọ̀jẹ̀ tó jẹ́ dúkìá tiẹ̀ ó tiẹ̀ wá sọ̀ kankan nípa ilé tó jẹ́ pé ilé ìjọsìn yín ni ilé àwọn bàbá láàrẹ̀ ni ẹ̀sìn rẹ̀ ni tó yẹ pé torí ẹ̀ mo fi wá tí mo fẹ́ wó kò wá sọ kankan pa rẹ̀ ràǹkúmi two hundred péré òun náà nìkan tó wà ń dégé ni tó wà ń bá mi sọ̀rọ̀ pa rẹ̀ ọ̀kọ́lọ̀ lọ́wọ́ tó nù sọ́ọ̀rì àlùsọ́ọ̀rì bó wá fún létí tó bẹ́ẹ̀ ni ẹni àná ọ̀rọ̀ kò lè ní ìlú làwọn ràǹkúmi èmi lolúwa àwọn ràǹkúmi dúkìá ó lẹ́ni tó ní yóò ti kí ni yóò ti dáàbò borí rẹ̀ fúnra rẹ̀ èmi ò lágbára kí n sọ pé ń dáàbò borí kọ́ọ̀lù máa ká náà lè yọ̀ tẹ́lẹ̀ lẹ́yìn abúlé wa sọ pé láíláí kò sí tó lè kọjú ní bí ìwé yóò kọ́ọ̀lù àǹtà wàzàk kí ni àdùnkọ́lù sọ fún un ó ní àǹtà wàzàk ìwọ́nu onánu ilé nù ìwọ́nu nígbà tó ti mọ̀ pé kò tún tí ó kọ̀ lé ọ. ويقال إنه ذهب مع عبد المطلب جماعة جماعة من أشراف العرب فعرضوا على عبرها ثلث أموال التهام wọ́n nígbà tí abdulmutalibi nígbà tí ó fi lọlẹ̀ bá abraham wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńlá nínú àwọn fámílì ìhàmà wọ́n nínú àwọn fámílì nínú àwọn lágbáwá wọ́n jọ lọlẹ̀ bá abraham nígbà wọn sọ̀rọ̀ ìtàn wọn yà dákùn ọ̀dà one third gbogbo dúkìá tìhámà nígbà tìhámà pátápátá gbogbo tá a ní dúkìá one third àpòpọ̀ kó máa kó lọ ala àyẹ̀ ń di á alìlẹ̀ yìí kó fi lé ilẹ̀ kó máa wò fàábà àlẹ́ yìí ọba kọ́ ó ní ara tòkùn tó jọ kò sí ìjọba tẹ̀lé ń tẹ́gírí tẹ̀lé fún òun tó òun ní owó ilé yìí ورد أبرهة على عبد المطلب قبله أبرهة ودى رانكمي عبد المطلب فرقون في مقر رانكمي غير يوم ورد عبد المطلب إلى قريش فأمرهم بالخروج من مكة وتحصن في رؤوس الجبال تخوفا عليهم مما عرض الجيش عبد المطلب nígbà tó jẹ́ kó náà ní olórí ìlú ó wá kéde fún àwọn ọkùnrin yìí ó ní gbogbo yín ẹ jáde kó nínú o ẹ kó gbogbo dúkìá yín ẹ kó ní ègbèrègbè ẹ máa lọ síbi ẹ̀yìn ẹ̀yìn àpáta wọ́n ti láwọn òṣèlú ọ̀sán fún alóòótọ́ àgbàtọ́ gbogbo bá yàwọ̀ ní ìlú kọ́ mọ́ wá di gẹ́gìnì àtìta ọkọ̀ àkọ́ máa bá yín àbí tẹ́sán máa wá gẹ́gìnì tẹ́sán máa wá fẹ̀yìn ẹ̀kọ́ gbogbo dúkìá yín o ẹ̀jáde wọ́n nígbà tí wó jáde azọmọ̀sọ́lẹ̀ ọwá gbálẹ̀kùn kàábà mú ọwá dúró níbi lẹ̀kùn kàábà àwọn kan bẹ pẹ̀lú ẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ kíni tí wọ́n jẹ́ àwọn àkùrẹ́ yìí ọwá bẹ̀rẹ̀ sí sàdúà ọwá bẹ̀rẹ̀ sí sàdúà sí bẹ ọlọ́run lórí àwọn àkùrẹ́ yìí ń tí ọbẹ̀ lọ nílé àwọn kẹrẹ́ ìṣìta àwọn kan sọ wípé wọ́n máa máa ìtàkásọ fún wa pé àwọn kẹrẹ́ ìṣì wọ́n máa máa dá àwọn ràǹkúnmí kan jọ bí ọgọ́rùn-ún fi ràǹkúnmí yóò ràǹkúnmí ọlọ́run àwọn fi kalẹ̀ fọ́lọ́run àwọn máa máa fi kalẹ̀ síbẹ̀ tí wọ́n bá ti ẹ̀ka ràǹkúnmí ọlọ́run lè bínú sí wọn ràǹkúnmí táwọn ti fi kalẹ̀ ike àwọn oúnjẹ kí ni àwọn ti fi kalẹ̀ táwọn ti jọ́sìn fún ọlọ́run bá àlejò ọlá pé ọlọ́run bá àlejò ọlá òṣèké ni yóò lè gbẹ̀sà wọ́n nígbà tí ó di àárọ̀ ọjọ́ kejì Abraha ti palẹ̀ mọ́ láti pé kóhun òṣèké ni kóhun já lu jáwọ̀ ní mọ́kà kóhun ti pàgùn rẹ̀ pẹ̀lú erin tí wọ́n forúkọ rẹ̀ ní kíni tí wọ́n forúkọ rẹ̀ ní pàṣẹ tọ́tàwájú wọ́n nígbà tí wọ́n dájú kọ kàábà báyìí nùfẹ́ì bónú àbí èyí tó jẹ́ ìkan nínú àwọn tó jẹ́ eléri àwọn hasam èyí tí wọ́n ti gíní èyí tó kó lẹ́rú òun ló wá òun ló jìdì erin tó fẹ́ máa tààrẹ́ sí erin ó jólẹ́gbẹ̀ẹ́ erin yìí nígbà tó mú etí eré ó fa ilé ẹ̀ ẹ́ níwọ̀n sọ fún pé fàyí mẹ́ta fi ìbáradì láì haram ẹ́ o ti wà ní ilẹ̀ ọlọ́wọ́ bá àdìsọ́lá àbẹ̀wò báyìí ọ̀yá bẹ̀rẹ̀ sí lọ àtàkì ó bá gbé tirẹ̀ lẹ̀ sàbárọ̀ bí máa mú ìdè fún lẹ́nu ọkọ̀jú rẹ̀ síkà bá pé kó lọ àtàkì bó ti fúnlẹ̀ ah, nígbà tó fúnlẹ̀ amábẹ̀rẹ̀ sí tún amábẹ̀rẹ̀ sí tu erin yìí amábẹ̀rẹ̀ sí lù wọ́n bẹ̀rẹ̀ sí kó àwọn irisirisi nǹkan wọ́n bẹ̀rẹ̀ sí kóbó wọ́n mú kíníkà bíi kọ̀ǹgọ́rọ́ wáyé wọ́n fi kí bọ́ ní ọrùn wọ́n fi já sí ọrùn rẹ̀ pé kó bàa lè mọ kíni kó bàa lè mọ táwọn oníkó wá dé tòun ti bẹ́ẹ̀ mọ̀ sí ṣe é ṣe é ṣe é kò gbà. فوجهه راجع إلى اليمن فقام يهرب ما تقول يدي يمن بدل بس يجين وامرين إيه وكلي أبا مرعي باني ووجهه إلى الشام فقام فقال مثل ذلك ما تقول يدي إيه أنا شام أنا يبواه أتون تكلم أتون مرعي ووجهوه إلى المشرق ففعل مثل ذلك ما تفجوا لك كني ibu yọ̀ọ̀mù ó tún ṣe kí ni ó tún múra ọ̀wájà owó ilẹ̀ àmọ́ká bàbára àwọn tún dájú ẹ̀sí kábà ẹ̀ mọ́ká padà ó bá tún kúnlẹ̀. erin náà ti rí pé ìyá ọlọ́wọ́ bá rí jọlá ó ti rí ó ti rí ti rí táwọn òyí ibi tó ní àbújá ní àjọṣepọ̀ yìí ló ń bo eré àná erin wa kàn sí so ibi tó ti wá wà níbẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí fìyà jẹ irin yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí fìyà wọ́n bẹ̀rẹ̀ sí fìyà jẹ irin ah àdúgbò ṣe kíni àdúgbò kọjú síbẹ̀ àdúgbò máa lọ ibẹ̀ náà ni ọlọ́run bá ní pẹ̀lú àtúwá bẹ̀rẹ̀ sí sọ àwọn ẹyẹ wọ́n ní àwọn ẹyẹ yìí wọ́n fi ẹnu wọn wọ́n fi gbé òkúta mẹ́ta wọ́n sì fi ẹsẹ̀ wọn tó wọ́n wá ń ju àwọn òkúta yìí wọ́n wá ń ju wọn lé òun náà ni ọlọ́wọ́ bá àdìsọ́lá táàbù títẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ká tó bọ́ sínú sóra táàbù wọ́n ní òun náà ni ọdún tí wọ́n bí àdìsọ́lá wà ní sọ́lá àwọn mí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ogójì ọdún síwájú kátó bí ànábì sallallahu alaihi wasallam. àwọn mí ara wọ́n ní ọdún tí wọ́n bí ànábì sallallahu ní wasallam wọ́n ní ọdún náà òun náà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ jẹ́ pé àtàwọn míì òun náà ni pé ọdún tí wọ́n bí àmì sallallahu alaihi wasallam òun náà nìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. ọlọ́ọ̀bá àlejò ọlọ́wà sọ fún wa ní wọ́n sọ fún àmì sallallahu alaihi wasallam ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ lójú àmì sallallahu alaihi wasallam kò sojú ẹ̀ fún òjì ìjì ẹnìkan ò ti fa ní àmì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá àlejò ọlọ́wà sọ súrà kalẹ̀ ọlọ́ọ̀bá àríṣọlá ní alamtaro eré ànábì òòrí ni kayfa fa'ala rabbuka bí àbìsí òòrí bí olú ọba rẹ̀ bó ti ti pẹ̀lú àwọn ìjọ eléyìí àwọn náà ní ìjọ abraham ọlọ́ọ̀bá àríṣọlá ní alábìyẹ̀dì àlùkẹ́ ìjà fún ìṣẹ̀dì ẹ̀jọ́ ọlọ́ọ̀bà àlejòọ́lá náà tó ló kọ ète gbogbo ìmọ̀ra wọn ète tí wọ́n pa òun náà ni pé àwọn fẹ́ àwọn fẹ́ dájú gbogbo àwọn yẹn padà sí yámánì káwọn wá jọ́sìn ní kùlẹ̀ yìí níbi tí wọ́n pa ní bọ́ọ̀sì ọlọ́ọ̀bà ó sọ ète náà ó wá sọ di kó domi gbogbo ní wọ́n nílé rògbà pé àwọn mọ́ká ni kò wọn lẹ́rú eléyìí tó wá sí kí yóò tún wà lábẹ́ lábẹ́ ìkápá wọn ọlọ́wọ́ bá àlùkò láti wá sọ fún àmì sọ̀rọ̀ àwọn àlùkò pé tí ọlọ́wọ́ bá ló sí kọ́ àwọn gan mọ̀ fúnra wọn pé àwọn ò ní kápá táwọn bá tiẹ̀ fẹ́ sí àwọn tiẹ̀ fẹ́ ti fẹ́ di kábà tó bá wù àwọn ní ọkàn àwọn ò tó bẹ́ẹ̀ àwọn oníkan jagun tó lè fẹ́ sí wọn àwọn olókùnkùn tó lè fẹ́ sí wọn erin ni wọ́n tún ṣe kíni òun náà ni wọ́n tún fi ti wá sáwájú ogun yìí ẹ wá wu ọlọ́wọ́ bá àdìjọ́lá eléyìí yóò mọ̀ sí yé wa wípé ogun jíjà nọ́mbà kọ́lé yẹn máa fi wíyìn ogun mélòó làwọn ànábì sọ̀rọ̀ láwọn mélòó làwọn sábẹ́ ànábì lọ ogun bá jù mélòó làwọn àtẹ̀lẹ̀ rí mélòó làwọn àtẹ̀lẹ̀ rí àwọn gbàtọ́ lọ́wọ́ bá àlùkò láti tán tó fẹ́ fi hàn wọ́n ike a kíkọ̀ bọ́ kíkọ̀ bọ́ ọlọ́wọ́ bá àlùkò láwọn àtẹ̀lẹ̀ rí ọlọ́run bá àdìsí ọlá wá ó wá fi ara rẹ̀ hàn wá ya ẹnìkan tí ó bá yí já so ọlọ́run bá àdìsí ọlá ìyí fẹ́ sẹ́yìn ó ṣe kí ni ìyí fẹ́ sẹ́yìn ó gbọ́kànlé agbára lẹ́yìn ní sẹ́yìn ó gbà sí agbára náà sábà ní ẹni tó fẹ́ báwọn ẹni tó bá wà lọ́sọ́lá náà nígbà fún náà tọ́rọ̀ ọba àdìsí sọ pé ẹ̀rọ ọmọ fún náà ní ti kún tẹ́rù ń bà wọn ẹ́ ọlọ́ọ̀bá àríkẹ́ láwá sí kíni ó fà màláìkà fún wọn wọ́n sì wíyìn ogun wọ́n wá pọ̀ nígbà ọkùn náà ọkàn wọn balẹ̀ káà àpọ̀ tó báyìí tó ọlọ́ọ̀bá àríkẹ́ láwá sí kíni ọlọ́ọ̀bá àríkẹ́ láwá ní wọ́n sí kíni wọ́n wíyìn wọn. ṣe ṣe ah, ẹrù pé kíni ẹrù pé yìí òun náà kíni òun náà ìwé náà lọ́wọ́ bá àlejò aláwa ń sàlàyé bá àlejò aláwa àlejò aláwa pé ọlọ́wọ́ bá àlejò ọlá ló sọ kí ni ó sọ ìdí rẹ̀ ó sì sọ ọ́ di ànùmọ́ wọn lọ́wọ́. wàrsálà alayhim tayran àbàbí ọ̀nà wo lọ́wọ́ bá àlejò ọlá gbà tó fi pa wọn rẹ́ tó fi sọ èdè wọn tó fi sọ ọ́ dànù lé wọn lọ́wọ́. àrsálà alayhim tayran àbàbí ọlọ́wọ́ bá àlejò ọlá wa bẹ̀rẹ̀ ẹyẹ abàbí wọ́n ní àwọn ẹyẹ oníra níjọ níjọ àwọn ẹ̀tọ́ náà ọba àríkẹ́ ọlára tí wọ́n tó fi pa wọ́n lẹ́yìn àwọn ẹyẹ náà group by group ni fáyọ̀rọ̀ àbàbí àwọn ẹyẹ tó jẹ́ kíni tó jẹ́ onírara Abdullahi ibn Abbas رضي الله عنه رضي الله عنهما أتاهم إما وني تفسير وني أبابيل وني يتبع بعضها بعضا يعني group by group ni wọ́n tẹ̀léra wọn wọ́n tẹ̀léra wọn wọ́n tẹ̀léra wọn ọlọ́run bá àlejò láwa rán àwọn ẹyẹ yìí ó rán wọn من سجيل wọ́n ní àwọn ẹyẹ ọlọ́run bá àríkẹ́lá ní àwọn èèyàn ìwá bẹ̀rẹ̀ sí jù wọ́n lókò bẹ̀ṣẹ̀jáàrọ̀tín ní ìsìnkú wọ́n bẹ̀rẹ̀ sí jù wọ́n ní àwọn òkúta ẹ̀rí àwọn òkúta yìí wọ́n ní bí ẹrọ̀pọ̀ ẹ̀yìn bí ẹrọ̀pọ̀ wọ́n ti wá sí kíni wọ́n ti wá sun jiná látara inú náà kíni látara inú náà ti jì àwọn òkúta yìí àwọn èèyàn wọn lè gbé ẹwọ ẹwọ agbára ọlọ́wọ́ bá àdìsọ́lá òkúta ń fẹnu gbé ẹyẹ ń fẹnu gbé òkúta láti inú iná kò sì ju ẹyẹ náà lẹ́nu tó bá sì jẹ́ ara àwọn tí ọlọ́wọ́ bá àdìsọ́lá fẹ́ kó parẹ́ yóò ti tẹ́gí ni yóò ti pa wọ́n rẹ́ ẹwà agbára ọlọ́wọ́n bá àwọn ẹyẹ yìí àwọn abẹ́rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí ju àwọn oko yìí wọ́n bẹ̀rẹ̀ sí ju wọn wọ́n bẹ̀rẹ̀ sí ju wọn lóko yìí àwọn míì wọ́n yìí inú àwọn oníṣẹ́sí o tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé bí ẹyẹ yẹn wọ́n ní bẹ̀rẹ̀ lẹ́yìn bẹ̀rẹ̀ ó ṣe rí wọ́n láwọn ẹyẹ tó tóbi ni ẹyẹ tó ní kíni tó ní ọwọ́ bí ọwọ́ rẹ̀ dàbí ajá wọ́n ní eré rẹ̀ dàbí kíni kàrùkù sì sì dáa bí eré àwọn white animal bí àwọn ẹran abidà bí ẹkùn bí àwọn kankanbáwọn òun náà ni àwọn ẹran tí ọlọ́ọ̀bà àdìjọ́lá àwọn ẹyẹ tí ọlọ́ọ̀bà àdìjọ́lá rán tó jẹ́ pé àwọn ẹyẹ yìí wọ́n ní tó àwọn ẹyẹ tó jẹ́ pé dúdú ni àwọn àwọn àwọn ọlọ́wọ́ bá àlejò lára ọwá ara ọwá ní kámà ṣe kíni ọwá ní kámà ìjùwọ́n kámà ìjùwọ́n lókúta nígbà táwọn ẹ̀yẹ lókúta aláhùn tí wọ́n bẹ̀rẹ̀ sí lókúta ìtókúta bá ti bá kan ẹ̀ yóò wá sọ wọ́n ti kíni yóò wá ẹ̀wọ̀n nìyí lábá dá wọn ní oko kan tí màálù bá jẹ́ ẹ̀rí yóò jẹ ogun àwọn òkè ẹwà rí àwọn àjẹkù àjẹkù àjẹkù yóò tẹkùn kalẹ̀ wọ́n ní bí ọlọ́ọ̀bà àdìsọ́lá wọ́n ní kó fún wọn fún ìwà tó ń kọ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá parẹ́ àwọn wọ́n sá padà débi pé ìyàwó Aisha radiyallahu anha wọ́n ní ẹni tó jẹ́ ẹni tó jẹ́ lídà àwọn erin ìyàwó Aisha ní òun rí báyìí òun kojú rí ara tí fi ń súnmọ̀ pé ìṣẹ̀lẹ̀ yẹn nígbà kíni ìṣẹ̀lẹ̀ tí ò pẹ́ ni nígbà ọdún kan tí Ànábì sallallahu alaihi wasallam òun náà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n ní ìyàwó Aisha wọ́n ní olóhùn rí ẹni tí ó lìdí àwọn ẹni yìí tó jẹ́ pé nígbà tó padà yá ó padà ojú rẹ̀ fọ́ ẹ̀ tó jẹ́ pé wọ́n wá ń tọrọ kíni ń tọrọ oúnjẹ káàkiri ń wá tí ó jẹ fi ilẹ̀ látara kíni látara tí ọlọ́wọ́ bá àlejò ọlákóbá àti ìṣẹ̀jú ọlọ́wọ́ bá àlejò ọlásẹ̀jú bẹ́ẹ̀. ẹ wá ní súra yìí ẹ̀kọ́ tí ó yẹ ká kọ́ látara yìí. àwọn ẹ̀kọ́ táwọn onímọ̀ nípa tí wọ́n sàlàyé fún wa òun náà pé ń fi ha àwọn Quraysh àwọn orísọ́lọ̀ ọba àlejò láti ṣe síwájú ọlọ́ọ̀bà àlejò láti wájú yí wọn pé orísọ́lọ̀ o ọlọ́run ò ṣe nítorí o nítorí pé ẹlẹ́bọ ni wọ́n ọlọ́ọ̀bà àlejò ọba àdìsọ́lá bìjà ilé rẹ̀ ilé ọlọ́ọ̀ba ìdójẹ́ sí ọlọ́ọ̀bá àríjọlá yóò padà bú ikún yóò padà gbé ilé náà ga pẹ̀lú gbígbà Ànábì sallallahu alaihi wasallam gbígbé ọlọ́ọ̀bá àríjọlá wá fi ìṣẹ̀lẹ̀ náà ó fi ṣe déédéé ìgbà wọ́n bí Ànábì ọdún tó bí Ànábì sallallahu alaihi wasallam òun náà nígbà tó máa ń sọ́ta Ànábì sallallahu alaihi wasallam wọ́n máa sọ pé wọ́n bí Ànábì ní àmúlùfì ọdún ilé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ òun náà ní pé ká lọ nímọ̀ dáadáa wípé nǹkan tó bá ti jẹ́ nǹkan ọlọ́run ṣẹ̀yìn ọlọ́run tó fi ṣà ìlà ní tó bá ti jẹ́ nǹkan tó jẹ́ pé nǹkan àmì ọlọ́run ọba àdìsí ọlá ni tọ́lọ́run ló ní kọ́dà tó bá wà lọ́wọ́ àwọn tí wọn ò gbọ́ lọ́wọ́ ọba àdìsí ọlá gbọ́ èyí wọn ní kọ́lọ́run má dáàbò bò ó èyí wọn ní kọ́lọ́run ọba àdìsí ọlá má dáàbò bò ó ẹwà àwọn kòrẹ́ ìṣ torí ìdí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ́ ebi yóò tàná làwọn náà lélẹ̀. wọ́n ọba àríkọ́lá ilé tọ́lọ̀ ọba àríkọ́lá ti pa anábì Ibrahim láṣẹ àti anábì Ismail wàá ìdí ọ̀sánwó Ibrahim kọwa ìdá nílẹ̀ lẹ́yìn wa Ismail Rabbana taqabbal minna innaka anta as-sami'u du'a ìgbà tí anábì Ibrahim alayhi salam ń sí ọbẹ̀ tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá pàálàtẹ̀ tó kó máa kọ́kà àbá ọbẹ̀ lọ́wọ́n wọ́n àti anábì Ismail ló ní ọba náà kàfà gbalẹ̀ ní nà ìdáka àǹtà sẹ́mi ọjọ́ à ìrẹ́ ọba àti ìdáka mọ́sá gbáǹtà ń sìn lọ́wọ́ a ṣe nítorí kankan nítorí ìrẹ́ni tó ó fi léwọn lọ́lẹ̀ fún ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá rí òun náà ni ọba àríkẹ́ ọlá fi sọ ẹgbọ́lọ̀wà àríkọlá sọ ọdún wá sọ fún wọn pé àti ànábì Ibrahim àti ànábì Ismail ọlọ́wà àríkọlá ó ránṣẹ́ sí wọn a ń tọ́hìrọ́ bẹ̀ẹ̀dí àlìsọ́ ìdínà àtìdínà wọ̀rọ̀rọ̀ta ìsùjúdù الطائفين والعاكفين والعاكفين والركع السجود الله ọba àlejò látọ̀ pàwọn aláṣẹ pé ẹ máa tọ́jú lè ní o ẹ máa ṣàfọ̀mọ́ rẹ o ẹ fọ́ ọmọ ẹ má jẹ́ àwọn èèyàn máa ṣe bọ́ sẹ́ o ẹ̀kọ́ máa lè sọ ìfì báwọn tí ó máa tàwa fún bẹ́ẹ̀ wọ̀lá áṣìfì àwọn tí ó máa ṣe ìtìká fún bẹ́ẹ̀ ìṣòjú àtàwọn tí máa rúkú tí máa ṣe àná wá kọ ilé ìmá àwọn nǹkan mìíràn padà débẹ̀ lẹ́yìn rẹ̀ àmọ́gbà tó jẹ́ pé ọlá nítorí tọ́lọ́wọ́ àríkẹ́ ló sì bu ìgbọ́n ni ọlọ́wọ́ àríkẹ́ láwá kọ́ ní wọn kò jẹ́ kí wọ́n lágbára láti fi láti bẹ́ẹ̀. nínú àwọn ẹ̀kọ́ ló jẹ́ ike ọlọ́wọ́ àríkẹ́ ọlá kò ní sàyè má máa dáàbò bo ẹ̀sìn rẹ̀ bí ẹ bá fẹ́ bí ẹ bá mọ̀ ẹ̀rí bákan òun náà ní pé tàbá lọ lè wò nínú àwọn tá ànábì ní ó padà bẹ̀rẹ̀ nígbẹ̀yìn ayé ànábì tí ó yẹ wa pé kàábà tí a bọ́ra fẹ́ lọ́jọ́ kìíní àná tí ò ríwó eléyìí púpọ̀ ó padà dìde láti lu yámánì náà bákan tí ó padà wá tí ó sì ríwó nígbẹ̀yìn ayé nígbà tí ó bá ti sí déédéé má lórílẹ̀ nígbà tó bá ti di pé kò sínú ànábì yóò dégbà kan tó jẹ́ pé ẹ̀ ní gbọ́ ibi tí wọ́n ti ń dàpọ̀ àwọn àwọn ilẹ̀ tí wọ́n ti fàyè tó parẹ́ àsìkò yẹn náà lélẹ́rí pé ó ti dé tí ó ti kíni tí ó wò káàbà tí ó kiri wó àmọ́ lásìkò yìí nígbà tí wọ́n wà tó jẹ́ àwọn ọkọ̀ padà ẹ̀ táwọn fẹ́ fẹ́ wó ọlọ́wọ́ bá lè sọ ọlọ́wọ́ nǹkan tọ́lọ́ ọba àlejò lábẹ́ kí káàbà wo kótókótó tó fẹ́ kó ṣe fún àlè máa nẹ́lẹ̀ sọ̀rọ̀ wá wà lẹ́yìn ọ̀la. ẹ̀rí ọba ọba àlejò lásọ fún anábì Ibrahim ó ní wàá dé ìlà ṣètìlẹ̀ hajj yàtú kàrìjà àlàyé wàhálà kúlì bọ́ọ̀nì ní yàtí ìdánì kúlì fàjìn àmì. ó ní wọ anábì Ibrahim àti anábì

inú ẹ̀ náà ni àwọn èèyàn ti ń gbẹ̀sí wá wàhálà kó lè bá ọ̀mí inú ẹ̀ làwọn èèyàn ti ń gbọ́ra nkúmí òun náà ló ti gíní òun náà ló padà di mọ́tò ó tún yá àwọn èèyàn tó ń gun gíní wọ́n tó ń gun ọkọ̀ ojú omi wọ́n tó ń gun bàálù tẹ́lá gbogbo àwọn nǹkan àbúkà gùn ẹ rí i pé wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ́ wọ́n ṣe é bí kíni bí àwọn nǹkan bí àwọn nǹkan dábàá tọ́lọ̀ ọba àdìgbọ́lá dáná ni. ẹwọ àkúnní ẹlẹ́sẹ̀ mẹ́rin àbí ẹ mọ́tò náà ẹsẹ̀ mẹ́rin lóní ẹsẹ̀ mẹ́rin tó a rí àwọn tí ń ṣe kí náà rẹ̀ tá wọ ọkọ̀ ojú omi ẹ rí pé wọ́n fi ọkọ̀ ojú omi bí ẹja náà ní ẹ̀dọ̀ ọlọ́run náà ni wọ́n wò àwọn àti bàálù tó náà sọ fún ètò náà ni oníkálùkù àwọn agbègbè náà làwọn jẹ́ òun náà ló bá tó fi jẹ́ pé téèyàn bá tọ́lọ̀ bá kádà téèyàn fẹ́ ṣe hajj abúfẹ́ ṣe umra ẹ̀ ètò náà lè yóò dáhùn pé làbáìkà làbáìkà hajjá aw làbáìkà hajjá wà umra pé mo jẹ́ pé ọlọ́run ìpè àti tọ́wọ́n bá lè ṣe láti ká ní Ibrahim pé òun náà lánàá wá wí làbáìkà Allahumma لبيك لا شريك لك لبيك لئن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك مجبير يا بني لبيك لا شريك لك مجبير يصير مقلول إن الحمد بوقف والنعمة أتديران لك والملك في الدين أطلع بعد كلامك láàtẹ̀rí kàràkàrà báyìí kò sí ọmọ mú pẹ̀lú ọlọ́wọ́ bá àdìjọ́lá mo rẹ̀ ètò náà láàmà wá jẹ́ ọlọ́wọ́ wá pò fẹ́ sí kàábà náà fún wa láti gbà yẹn pé kàábà náà ló òun náà láti ṣe kíni òun náà láti ṣe nínú ẹ̀kọ́ láńlá ni pé ìjọba bá ti jẹ́ tọ́lọ́hún tó bá kan náà wá ẹ̀sìn ọlọ́run ó máa dáàbò bo ẹ̀sìn ẹ̀ yóò sì máa dáàbò bo àwọn tí máa ń sin ẹ̀sìn ẹ̀ ká èèyàn tó bá gbógun ti àwọn tí wọ́n sin ẹ̀sìn ọlọ́run ọba àdìjọlá tó gbógun ti wọ́n nítorí ẹ̀sìn ẹ̀rì tí ọlọ́run ọba àdìjọlá ní bá jagun ọlọ́run ọba àdìjọlá ní ó mọ̀ bí òsì kíni ni ó mọ ọ̀nà tí ó bá yóò bí mọ́ tò eléyìí ẹ̀kọ́ ńlá ní fún wa wípé àìrí gbógun tẹ̀sìn ọlọ́run àìgbógun ti ìlànà Ànábì sallallahu alaihi wasallam àmà tẹ̀sí ọlọ́run àmà bí tẹ̀lé àti ọlọ́run bá rí jọlá àmà tí súnà Ànábì sallallahu alaihi wasallam àmà bí tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n wá ṣe bóyá wò ní kí ni bóyá àwọn òní wá ṣe délẹ̀ àgbọ̀dọ̀ gbógun ti lókùn ìgbà jẹ́ pé súnà Ànábì yìí ajẹ́pà nàbí sallallahu alaihi wasallam òun náà ìyẹn gbógun sí inú àwọn ẹ̀kọ́ ńláńlá ni ti ń bẹ inú àwọn ẹ̀kọ́ ti ń bẹ bẹ́ẹ̀ òun náà ní kíkà lọ lèyí pàṣẹ gbogbo nǹkan lọ gbogbo ọlọ́run o kò sí nǹkan tọ́lọ́ ọba àríjọ ọlọ́run lè fi kíni tí ò lè fi bá ẹ̀ jà ẹ̀yẹ lódò fáwọn èyí òun lè fi ọlọ́run ọba àríjọ láti lo nǹkan míì ó lè lo kòkòrò ó lè lo yàmùyàmù ó lè lo ẹni sí ó lè lo àwọn ìsàbí ìdáàmà ṣe kí ni táwọn máa fojú tẹ́tẹ́ lú ẹ̀ tọ́nà ọba àti ẹjọ́ ló sì lò ó gẹ́gẹ́ bí ọmọ ogun láti ṣe kí ni láti bá ẹ̀jà so ọmọ ogun ọlọ́ọ̀bà àríkẹ́lá ọlọ́ọ̀bà àríkẹ́lá yọ̀ máa yà alámùjù ní ìdàrọ́ ti ká ilẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́lá ní kò sí ẹni tó ma àwọn ọmọ ogun ọlọ́run àkùnrin nìkan náà ló mà so látara gbélé yìí àti ká tọ́ra ẹ̀ ká jìnà sí ìgbésẹ̀yàn ti lè rí ìbínú ọlọ́ọ̀bà àríjọlá tọ́lọ́ọ̀bà àríjọlá wà á dúkẹ́ ni yóò wá tú àwọn ọmọkùn rẹ̀ lẹ̀ tó túlẹ̀ sí yàn abẹ́lọ́ọ̀bà àríjọlá tó sà sí àríkún àgbọ́yé tó lè fún wa abẹ́lọ́ọ̀bà àríjọlá tó sà sí ká máa ogun lólùlò ọlọ́ọ̀bà àríjọlá tó ní bá ní tèlé abẹ́lọ́ọ̀bà àríjọlá tó já má bàjẹ́ ní bàjẹ́ tó ní ká jìnà sí ọ̀rọ̀ bá tá a sọ yìí abẹ́lọ́ọ̀bà àríjọlá tó jẹ́ wúlò fún ẹni tó sọ ọlọ́ọ̀bà àríjọlá tó jẹ́ ìrántí gbogbo àwọn náà sí agbọ́ọ̀ kí ọlọ́run bá àlejò ọlá kó nípa bá nínú òsùn wọn wa òsùn dáadáa yọ wọn láyé nípa òun adó wọlé àbànú ilé àmì àtàlá àti pàdé ìṣẹ̀lẹ̀ náà wà ní ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀. Thank you. ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n lẹ́nu tó ń sọ nínú rédíò wọ́n ní ó ní àwọn sọ́ńtẹ̀ ìgbà pé kò dà kọ́mọ̀ dà wọn lójú wọ́n ló láwọn sọ́ọ́dí ànábì pé kò síṣẹ́ ìgbà ló sọ àmọ́ wọ́n ní okùn tí wọ́n ta kókó okùn yẹn báyìí ẹ̀ pé okùn yẹn náà wá fà wọ́n ní kọ́ ẹ̀rí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn ní sọ̀rọ̀ fún èrí tá a bá ti ń sọ̀rọ̀ nípa ẹ̀rí nínú ẹ̀sìn kárí ẹ̀rí láti bá Al-Qur'an kò sí èlé ti bẹ́ẹ̀ tá a bá ti rí ẹ̀rí láti bá Al-Qur'an wípé ẹ̀rí yẹn lálàáfíà àbí òlálàáfíà eré òsìkò bẹ́ẹ̀. ní tó wá kù ní pé ǹjẹ́ ẹ̀rí yìí o ǹjẹ́ ó ń tọ́ka sí ìdájọ́ tá a fẹ́ lò fún ẹ̀dìgẹ́dì bá kí n kárí pé àyà yóò a ní fúrẹ́ pẹ̀lú pé àyà yìí ní alùpùránì ló wà kò sí èméjì bẹ́ẹ̀ a lè sọ pé àyà yìí sọ èyí nìyí àbí ẹ̀hẹ́n so kò ní pé àyà yìí o ìjẹ́ tọ́ka sí òfin tàbẹ́lò ìjẹ́ tàbẹ́lò ní lórí sàpé àìmọye àyà náà alùpùránì òun lẹ́nu bí ogun wa láti ṣe kíni láti fi sọ̀pọ́tì kankan tó jẹ́ pé a kì í ti pàrọ̀ problem àmọ́ ìdájọ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ ẹ́ òun náà ló ṣe kíni òun náà ni ògbàdẹ lọ so gẹ́gẹ́ bí àwọn nǹkan tó máa fẹ́ mú àyàwó náà lùkùrá láti fi sọ̀pọ́tì kíni láti fi sọ̀pọ́tì mòlídì wọ́n á mú àyàwó láti fi kíni láti fi wọ́n ni wọ́n bí fọ́lì dáríkà fọ́lì yẹ́kùrà huwa khairun mimma yajma'un wọ́n ni ọlọ́ọ̀bà àríkẹ́lá sọ pé nítorí ìkẹ́ tọ́lọ́ọ̀bà àríkẹ́lá pé fún yí ẹ́ tó látara ìkẹ́ náà ẹ̀yà máa ti gíní ẹ̀yà máa ti mẹ́ máa yọ eré ìgbà tó lórí jù àwọn ní ìkẹ́hùn tábàlọ́ lówó bomi ọlọ́run tó pé ànábì rahmatani rahmatani ìkẹ́lá ànábì jẹ́ gbogbo àgbáyé a jẹ́ pé ànábì lọ́lọ́run sọ nípa ìkẹ́hùn so ọlọ́run sì ní ká máa ṣe kíni ká máa dunnú ká máa yọ̀ ọ̀nà wọlé àwọn àgbàdúnú ọ̀nà mòlídì wọ́n lọ ṣàgbérí sí àtọ̀ pé kíni a ní ìlú ẹ̀ríhun kò lálàáfíà bọ̀ tó máa jẹ́ pé àdìjà náà dìgbà fẹ́ lò káfẹ́ fi tẹ̀rí a ní bùkátà sí ìtàn méjì a kọ́kọ́ wà ní pé sáàjì ti tó ń yẹ lábọ̀dà lẹ́yìn sallallahu alaihi wasallam táàdìsì ẹ bá wá nílẹ̀ bá nẹ́bì ló ti ọ́ lóòótọ́ á bẹ̀ wá wò pé ṣé àdìsì yẹn ń tọ́ka sí ìtafẹ́ lòun ẹyẹ tó fún ilápòjú òjò lẹ́yìn náà ẹ wò nígbà tó bí àmì sọ̀lá wà lóòótọ́ làwọn nígbà táwọn ti gbàwẹ̀ mande wọn á lè ti táwọn ti gbàwẹ̀ mande àrẹ́bì àwọn nígbà tó máa fẹ́ wọ́n làwọn fẹ́ lo hadith yẹn fún ẹ̀rí mòlídì wọ́n wà ní kílẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀sìn bá nàbì ní ìjọ mọ́ndé nàbí òun òun fi ń gbà rẹ̀ àjọpá nàbì náà fi ń ṣe ọjọ́ bí ara rẹ̀ ni tẹ́gbé àdìsí lálàáfíà bọ̀ nǹkan tó lò fún ìrìsì tó lọ pàtàkì ẹ̀dí wọn nígbà ló fẹ́ pọ̀sẹ̀ àtẹ́bìtẹ́ wọ́n náà máa gbẹ́gbẹ́ni máa bàwẹ́ jọ mọ́dé so a máa ní bùkátà sí ibi ẹ̀rí ẹ́ tó bá ti wá láti kíni tó wá láti inú hadith àbínú asar àwò tó tó lálàáfíà tó bá lálàáfíà àwò àwò tó tẹ́gìnì tí nǹkan yẹn tọ́ka lórí nǹkan yẹn tó ní àlùfà ló jẹ́ pé lérí rédíò ẹlùmí lè máa ka eréjìrìsì ànábì sọ báyìí ànábì sọ báyìí tó jẹ́ pé àwọn nǹkan tí ń kà inú kó jẹ́ pé n tó lẹ ẹni tí ò lálàáfíà látọ̀dọ̀ àlẹ́ sọ̀rọ̀ àwọn àlùfà làwọn ọ̀dà àwọn míì máa wà tó jẹ́ pé irọ́ ni wọ́n parọ́ rẹ̀ máa nẹ́bí nítorí pé àwọn àdìsá ní sallallahu alaihi wasallam kìí ṣe gbogbo tọ́wọ́ ti ní kọ́lá ọtún láì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ náà láàṣọ pé ó lálàáfíà àwọn tó ṣe ìwádìí tán ṣe ìmọ̀ tán wá ìmọ̀ nípa àdìsá ní sallallahu alaihi wasallam nígbà tí wọ́n ń kó àdìsá náà jọ iṣẹ́ ńlá ńlá ni wọ́n ṣe nítorí pé bí àsìkò àdìsá sallallahu alaihi wasallam dé jìnà sí ẹ̀dì báwọn nìyí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìsúnmọ́ tó wà láàrin àwọn tí wọ́n gba ọ̀rọ̀ wá gẹ́gẹ́ náà lè jìnà jìnà sí tàbá rí ẹni kálìsì nígbà ayé àwọn tàbí òòlù ó wá sọ fún wa pé kọ́lá Rasulullahi sallallahu alaihi wasallam wọn ò ní ka ọ̀rọ̀ rẹ̀ fún àbí wọn ó sọ fún pé sàábì kan ó gbọ́dọ̀ gbọ́ lẹ́nu sàábì kan nítorí kó bá nàbì ẹ̀wùn tẹ́tí wọn ṣe tí sàábì yẹn tó bá sọ pé ànábì sọ báyìí wọn sọ fún sàábì yẹn pé kíni wọn ní ọ̀rọ̀ yìí o sàábì kan ó gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ sọ irú eléyìí nísìnyí wọn pè ní kíni wọn ní mú sálì ó dà ní hadith so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àlìsìlì máa ń bẹ tó jẹ́ pé ẹ̀rí pé islam àwọn tó gba hadith wá bí kápẹ́ lápẹjú ẹlìsì ẹ́ àníkìkárí èèyàn mẹ́rin kó tó lọ́la nípa sallallahu alaihi wasallam àwọn arí ẹni tó gbà wá èèyàn méjì tí wá jákò láàrin á béèrè pé ẹni tó gbà lọ́wọ́ rẹ̀ ń kọ́ ẹni fi jọ fúnra rẹ̀ kó rọrùn kó bẹ́ẹ̀ tó àwọn ajú òun àgbọ̀dọ̀ gbà lọ́wọ́ ẹnìkan ni òun àtúndà táwọn ti wá rí wọn bẹ́ẹ̀ á gbà ìpé kí ni ìsinádùn gbà yìí pé a rí pé chain of narration tọ́jú ìlàlàbíà so àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ níbi àdíjà rẹ̀ sọ̀rọ̀ àwọn àlùkò ìgbà míì wà tó jẹ́ pé ẹlòmíì wà ẹni tó wà nínú àwọn tó bá àdíjì yẹn wá ó lè jẹ́ pé ẹlòmíì wà kó jẹ́ pé kíni kó jẹ́ pé tó àdíjì ẹ tó wíìkì ni bóyá ó wíìkì ní làákàyè ẹlòmíì ń bẹ tó jẹ́ pé fásitì ni kò kí ni tó bá gba àdíjì wá òun nígbà àdíjì ẹ̀ wọlé ẹni tí ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí nígbà tó dàgbà tán òun náà ni làákàyè ẹ lẹ sí ọ̀nà tí nǹkan kan má irú ẹni oríṣìí àwọn oníhàdíìsì ó ṣe ìyàtọ̀ láàrin àdíìsì rẹ̀ tó gbà wá nígbà tí nǹkan yóò ti ṣẹlẹ̀ sí kọ́má ṣe ìyàtọ̀ láàrin ẹ̀ yìí òun wọ́n máa gbà yìí wọlé àwọn àdíìsì bíi tó sọ nígbà tó ti gbé nígbà gbé nǹkan tí làákàyè ti dédé má wọn ò nígbà wọlé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn iṣẹ́ ni wọ́n ṣe láti kí ni láti protect àdíìsì ànábì so lẹ́yìn lẹ́yìn àtúpadà wá rí pé àwọn nǹkan bẹ tó jẹ́ pé àwọn ọ̀tẹ́ẹ̀sì àwọn tó wá kóra wọn jọ ẹ́ wọ́n ma wá hun àdís wọ́n wà tọ́pá ànábì ló sọ ẹni tó mọ́ sábà wá parọ́ mọ́jú náà ni Abu Hurairah nítorí bóun ló gba àdís púpọ̀ wá dáadáa wọ́n ni Abu Hurairah sọ̀rọ̀ sí ọlá àyù Abu Hurairah sọ báyìí pé àdís Abu Hurairah pọ̀ wọ́n wà parọ́ rẹ̀ wọ́n ti mú àwọn nǹkan ní àwọn ayé ìgbà àwọn tó ti kọjá lọ́dọ̀ àwọn sálàmù tí wọ́n mú wọn tí wọ́n sì jẹ́wọ́ ike lóòótọ́ ni kọ́dà rẹ̀ tó jẹ́ pé àníyàn dáadáa ló ti parọ́ máa nẹ̀bí àmọ́ tó ti kó jẹ́ tó láníyàn dáadáa oníṣì kò ní ṣe kíni kò ní gbalága bẹ́ẹ̀ nítorí pé ó tàparọ́ máa nẹ̀bí torí pé ànábì ní màǹkà ti sábà alẹ́ ìyàmúta àmìdán wọ́n lè sábà wà kádà ó sílẹ̀ náà ànábì bá mọ́ ọmọ tó wá parọ́ ànábì ànábì ní kọ́ lọ́dọ̀ ìtọ́jú àga rẹ̀ tó jù kò sí lánàá àìparọ́ máa nàbí kódà àìparọ́ gbé ànẹ́bí ẹni lónìí apá àwọn parọ́ gbé èyí fún parọ́ tako àti parọ́ gbé ẹnìkan fún ọ̀ràn ẹnu táwọn ìgbà wí tó bá lálàáfíà òun náà nìkan wí nígbà àwọn amú ẹnì ẹ̀ kílẹ̀ ní ike ó lọ lè hun àwọn àdìsí sí ìbẹ̀rẹ̀ súrà kọ̀ọ̀kan àmọ́ bá mi pàdé náà àdìsí ànẹ́bí ẹni tó bá ka súrà tó yà á sí ẹ̀ ìjọba ìbáyìí báyìí kò àbẹ́bìnrin tó bá tó débi súra ní yóò mú súra ní àbẹ́bìnrin tó bá ta súra tó lù fẹ́ méjì ìjọba ìbá ìlú tẹ̀lé sí ó wá mú sí bẹ̀rẹ̀ súra kọ̀ọ̀kan nígbà àwọn amúwá ní àkàtẹ́sẹ àbẹ́bìnrin sọ ní rárá ó nígbà tó wù ní pé àwọn èèyàn kó tó àlùkò láti mọ́ àwọn èèyàn tó ń pa àlùkò láti ọ̀rọ̀ fíkì ò nọ́mbà káàkiri ọ̀rọ̀ kọ́là ṣáàbì ọ̀rọ̀ kéré kan àwọn fíkì oríṣiríṣi nọ́mbà kiri iná ló ń wá fún àwọn tó ń fi wá sí kíni tàbílẹ̀ bá wò ní ìyàánú yóò bẹ̀rẹ̀ sí pé a ah, tó ti láti ẹ̀sọ́dà tó ti bẹ́ẹ̀ ẹ̀ ń tó ti aburú ńlá ńlá ni. tó irú ẹ̀ òun náà ní irú àdìsí tẹ̀ sọ. àwọn àdìsí tó jẹ́ pé àwọn oníbàjẹ́ wọ́n ṣe kíni wọ́n para rẹ̀ máa nàbí ambali àti yahya àwọn tó pa irọ́ òun jù àwọn náà ni wọ́n pè ní àwọn tó máa fẹ́ fa tó máa fẹ́ sọ àwọn ìtàn tí ó máa mú àwọn èèyàn pọ̀ ju wá sí wọn irú wọn náà pọ̀ láwùjọ wa ètí wọn máa wá káàkiri àwọn àtàtẹ́ ẹyẹ kan gbàtẹ́ yẹn wá jáde lẹ́yìn wá mú nígbà tó wá mú mi omi tó wá ká lẹ́nu rẹ̀ ó wá kọ la ilaha illallah la ilaha illallah bẹ̀rẹ̀ sí wá sí nínú wá ìgbọ́nà àwọn kọ̀kọ̀ sóòlù nígbà ayé nọ́mà alọ́gbìn àbájì àti ayábò màáyé àwọn àgbàfáàmì nígbà olè àdé wọ́n wà nínú mọ́sálásí wọ́n ti kírun kábà yìí kọ́kùnrin kan ti dìde nù ọba sọ̀rọ̀ ọba ní àdìsọ́ fẹ́ káyì òun gbọ́ lẹ́nu ahmed muhammad àtẹnu yahya abu ma'e wọ́n bẹ̀rẹ̀ sí káàdì gbúrúgbúrú bá káàtán nígbà káàtán tó ṣe tán wọ́n ti fẹ́

ẹ ti mọ̀ wọn rú àwọn oníwàásí àtàwọn èèyàn lójútì káyọ̀ bá ta kọ́ra àwọn jọ fúnra wọn mọ̀ fi bàjẹ́ ó tún mọ̀ fi ti ẹ̀yẹ́ kí wọn náà mọ̀ sọ pé ọlọ́run èmi ò kọ́ dùkán náà lùjẹ́ náà bá làkóso inú tọ́lẹ̀tì olóòfin ní ìsáwà lùjẹ́ ẹtí wọ́n máa tí wọ́n máa ń sáàbí fúlù cloud wọ́n níwà tó yá báyìí dé bó ṣe di pé ojú rẹ̀ kéré nù tó ṣe bínú dìde nù wọ́n ti wá sí ìgbàgbé báwọn nìkan ní ìgbàgbé pé amúlùmọ́ fúnra báyìí kan ẹ̀yọ̀kan níbẹ̀ láyé ìgbàgbé pé amúlùmọ́ ó kà bínú kó wájú wọn ní ọgọ́ kù lọ yìí náà pé nígbà wọn ti mú bá wọn nìkú ìtò tó fẹ́ fàjáde ni pé kìí ṣe amúnìfà abájú inú sọ sẹ́yìn nìkan lẹ́yìn so àwọn nǹkan yẹn wá pọ̀ kọ́dà àwọn míì máa ń hun àdìsí tí ó parọ́ màá ní sọ̀rọ̀ wà wàlẹ̀ ọ̀sẹ̀ làmú nítorí ẹlẹ́yàmẹ̀yà àwọn kan ti tẹ̀lé síwájú nítorí àwọn tí wọ́n máa a rí àwọn míì tó jẹ́ pé wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé àbí Imam Abi Hanifa wọ́n wà rọ̀ fún àbí ní ó parọ́ máa nẹ́bí láwọn tó jẹ́ pé àwọn tí ò ní kásẹ̀ inú wọn ní o wọ́n wà parọ́ ẹ̀ máa nẹ́bí láti fi débi ni láti fi tako àwọn tí tẹ̀lé mọ́jú àti mọ́mú ṣáfì inú ẹ̀ ẹ̀ màá rí àti ìsinmi wọ́n lánàbí ló sọ bẹ́ẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní ànábì ni wọ́n ọmọ kan ṣá ọmọ yẹn inú àwọn yóò ya inú àwọn ti fi ya aláburú dùn nínú ẹ̀dá lórílẹ̀ ni orúkọ rẹ̀ ó máa jẹ́ Muhammad bin Idris ìlúbàbí sáàbẹ̀ ìmọ̀mù sáàbì sòfò ìjọ pé kíni wọ́n lára jùlọ sọ bẹ́ẹ̀ wọ́n máa gbé káàkiri láàrin àwọn inú àwọn ọ̀dọ́ tọ́mọ fi ń gbà fún àdìsì tí wọ́n mú wọn parọ́ fún àdìsì òun náà ni àwọn tí ń tajà ẹlòmíì tí ń tajà àwọn àdìsì ní ìgbẹ́gbẹ́ tí wọ́n mú nípa bìbí wọ́tàmẹ́lọ̀ wọ́n máa lọ fọ́ra pé àdìsì tẹ̀ máa ń jẹ wọ́tàmẹ́lọ̀ dáadáa ní kaba yóò kaba yóò máa ṣẹlẹ̀ wọ́n wá fún àdìsò ká àwọn yóò máa lọ lè rọ́ọ̀ṣì wọ́n tábẹ̀lọ̀ àbí fúlí ẹ́ wọ́n lẹ́nu kọ́lá ọ̀dọ́ pé ọlọ́wọ́ ní à fúlí dá púpọ̀ nítorí pé ìyàwó fúlí máa ń fún fúlí ó ní fúlí dá púpọ̀ ẹ̀ ẹjọ́ fúlí pọ̀ náà lùkọ̀ áàrì fúlí wà láàrù áàrì fúlí àwọn òṣùgbà ẹwù kan nítorí kíni wọ́n yá pẹ̀lú ọmọ fún fúlí tó ìlà ní mo fi tó jẹ́ kí n tú àlàyé ìpalẹ̀ dáadáa báwọn òun náà ní pé àwọn kan bẹ tó jẹ́ pé wọn ò àgbo lágbọ́ wọn ò mà wọn ò sì fáwọn ọmọ òṣìṣẹ́ mà tẹ́ bá sọ pé àdìsí ní sọ ni wọ́n rò péré ni wọ́n ní wọ́n á ní kan ní ìlú náà àdìsí ànábì ni ó bá gbá rẹ sọ àwọn ti gbà yí pé gbogbo tẹ́ bá ti sọ pé ànábì yìí báyìí ẹ̀sìn bọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ti ṣe kíni wọ́n ti lu ọkọ̀ tí nígbà tí wọ́n mú kan tí wọ́n fẹ́ pa wọ́n dájọ́ fún ni pé ẹ pa ó ní ẹ pa ní ẹwọ́n nìkan tó ṣe ní pé ó ní òun ti hun àwọn hadith ó hun hadith bí ẹgbẹ̀rún tó jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ halal ìsì ń pè ní haram ó tún ẹgbẹ̀rún mi àwọn nǹkan tó jẹ́ haram ó ti pè ní halal ó wá fún akáàkiri àárín àwọn mùsùlùmí ànáyíká ó ní à ó ní wá pa ní ọkọ̀ àwọn tí kèfèrí ni wọ́n nínú wọ́n máa wá sí kíni wọ́n máa sí àwọn ìbìrìsì so irú àwọn ìlú náà pọ̀ láti ìbìrìsì àwọn ní ìbẹ̀rẹ̀ tó tó wọ́n àdíjì nítorí kíni nítorí alùbárùtú àtìyàtì nítorí òṣèlú fún ohun àdíjì kama lánàbí tó pèrè Muawiya ẹ́ tí ànábì ní Muawiya kí nìkan ní ẹ̀ẹ́sà kánàbí ìtọ́lẹ̀ tó gba àwọn ìyẹn ti tẹ́lẹ̀ kọjá tẹ́ wá gbogbo àwọn ìkẹta wa ń kọ̀ yìí yóò gba àwọn àdíjì gbogbo ẹ̀ làwọn onímọ̀ ti wá ṣèjìyànjú gbogbo bá ṣe fún akáàkiri o ẹ bá ṣe fún akáàkiri o àwọn onímọ̀ wá ṣèjì ẹ̀dú àwọn náà wá tà wọ́n wá tà wọ́n wá sàlẹ̀ kọ̀ọ̀kan wọ́n wá ṣe síra ẹ̀sìn bá wọn wọ́n wá ṣe síra ṣe pé gbogbo síra tó ti wà ó ẹ̀ ní ilé àti tó bá ní nǹkan bẹ́ẹ̀ wọ́n kó gbogbo ẹ̀dọ́ sílẹ̀ ní pé ìjọ fi alimọ̀dùwàn ẹ̀ mọ̀ ní àwọn kìtàbù alimọ̀dùwàn ó pọ̀ lé tẹwàá rí tí wọ́n wá jẹ́ àlójújú lọ́dọ̀ àwọn oníbíyà ẹlòmí ìgbòyó muhammad ẹ̀rùgbáyà ní abáyé ìgbàkanì yóò wà lọ lọ bí ẹlákùn ilé ilẹ̀ ibi tí wọ́n kó ìdọ̀tí sí ibẹ̀ lówó ti wá mọ́ lọ ségíní ibẹ̀ ló ti wá lọ rí sà nígbà tó rí pé kíní òun ségíní nǹkan tí ó jẹ àwọn èèyàn ni àbí yóò ṣe nílé pẹ̀lú ìfẹ́ inú ẹ̀ ibẹ̀ náà ó lọ yí àdìsí wá pé ẹ ànábì padà jí ẹ

ẹ̀ tó yẹ pé àwọn èsì ti ti bẹ́ẹ̀ yóò kàn máa mú jáde pé ilé yìí tó ibi tí mo ti lọ òun náà ní tó kò sí ẹ̀rí kankan tó ní látọ̀dọ̀ anẹ́bí sọ̀rọ̀ àwọn àdéhùn sálám àbí látọ̀dọ̀ kan nínú àwọn tàbí anẹ́bí pé wọ́n á máa lo kíní kan láti fi òǹkà nígbà tí wọ́n máa ń gbé nígbà tí wọ́n máa ń dènà tí ọba ọba àdìjọ́lá kò sí. kọ́dà èyí tá tó máa fẹ́ sọ òun náà ní ti kóró dàbí nù pé ìtàn àwọn ìyàwó ànábì ní máa ṣe kíni ní máa dàbí nù so àdìsí tí ó ṣe kíni tí ó fẹsẹ̀ nílẹ̀ ni èyí tó fẹsẹ̀ nílẹ̀ ẹ òun náà ní pé ànábì bá kan náà àwọn ìyàwó rẹ̀ ti ṣe àbúkàr ànábì á wọlé lọ ànábì tó jáde fún ba ànábì wá níbi nǹkan ní gbólóhùn kan ẹ tó jẹ́ pé tí bá wúlò ẹ ọ̀kan tí mo wí lẹ́nu tó ṣe wúlò kan ó ti sọ gbogbo ló ti ṣe lọ́la ìgbà tó ti ṣe látàárọ̀ yìí subhanallah walhamdulillah adada tó àlẹ́bí wa pọ̀ so eléyìí nísì nínú àdìsí yẹn kò sí ń bẹ̀ pé ẹni wá sí kíni ń fi òǹkà sí ìrántí ọlọ́run kò sí tó ti lálàáfíà òun náà ló fà tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ rédíò àbíkọ́lọ́ ń sáànú yẹn ni eréṣiríṣi lẹ́nu ọ̀gbọ́n lórí rédíò pápá jùlọ nínú àwẹ̀ yìí káà tí ó bá ṣe dáadọ́ nínú àwẹ̀ yìí tí ó bá ti ní tí ó bá láti fáírọ̀sì ẹ́ sẹ́yìn ò bá ní antivirus la tí ò ní bulletproof kó mọ̀ jọ rédíò tó o bá ti láti antivirus because tí wọ́n bá jọ mọ̀ pé ànẹ́bì ni wọ́n ti rò pé ah ilé ẹ̀sìn àwọn ọmọ wáyé because ẹlòmí ò mọ̀ tí wọ́n bá ti sọ kí ní kan ní ilẹ̀ fáyẹ̀ lókè lè wọ́n tó ah, so irú eléyìí kò gbégélé òbí nǹkan kan tó yẹ lẹ́bẹ̀ẹ́ lágbọ́dọ̀ ànẹ́bì sọ̀rọ̀ láwà alẹ́ wọ̀sálàm ìbílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó náà ni pé àwọn tó máa ń gbégélé àwọn tí wọ́n bá ń gbé tàràwí yóò wá gbé Qur'an yóò wá lọ gbé kalẹ̀ síwájú ẹ̀ tó bá tó fẹ́ lọ yóò tó gbé wa so àwọn onímọ̀ sọ̀rọ̀ púpọ̀ nípa ohun tó ní ṣe pẹ̀lú ìgbé Qur'an lọ́wọ́ nígbà tí wọ́n bá ń gbé sọ̀rọ̀ tàràwí ní tí ẹ̀ bá ń gbé nábìlà kò sí àpẹẹrẹ lórí pé kò lẹ́tọ̀ọ́ sí ìgbé lọ́wọ́ tí ẹ̀ bá ń gbé ohun tó jẹ́ ọ̀ràn yàn kò sí àpẹẹrẹ bẹ́ẹ̀ ẹ̀ òun mọ́tò òun kì í ṣe àyè òun Qur'an lọ́wọ́ so àmọ́bi tí ìyapẹ́ ní tiwa lọ́dọ̀ wọn òun náà ní pé gbàtọ́ bá jẹ́ pé ní násílà lè rántí èèyàn kí tàràwí pé ṣé èèyàn lè gbé e lọ́wọ́ so àrínà àwọn afá àtàní kò lẹ́tọ̀ pé kí èèyàn gbé e lọ́wọ́ ebi nítorí pé ìgbé Al-Kùránì lọ́wọ́ nígbà tó o bá ń segin nígbà tí o bá ń kírun yóò fi fún àwọn iṣẹ́ rẹ nínú wọn yóò tún segin yóò sì máa dàgbàsí attention rẹ ọwọ́ tó o lọ gbé kalẹ̀ ní ti báyìí ẹ nígbà tó fẹ́ lọ rùkú ó kọ́kọ́ ti bẹ̀rẹ̀ kan náà irú bẹ̀rẹ̀ ń kí láàpè ó ti bẹ̀rẹ̀ kan tó ti gbé kùránì kalẹ̀ ó sì wá lọ òkú so wọ́n ní ogúnrò àwọn nǹkan ẹni yóò fi kún ṣé Albani wà sọ́ọ̀lá wọ́n nígbà táwọn orí ẹni kan tí ń gbìyànjú àti sọ̀rọ̀ nípa ẹni tí ń kírun fún wọn pẹ̀lú alukur'an àwọn àti nǹkan ó níbi àwọn nǹkan ọ̀hún wọ́n lẹ́nu ìjẹ̀ nígbà tó ń ká lọ́wọ́ tó wá ti dé nígbà ayé ó wá fi àlùkùránì tàbíyá yóò àbí rùkú ẹ̀dá àkúgbà tó fẹ́ rùkú nìkì lọ́sẹ̀ ní ká rùkú wọ́n ní kéjì sí kíni kábíyàwó sí báyìí ni wọ́n wá fi àbíyá so òun náà ni àwọn ọ̀pọ̀ àwọn àfáà ti sọ pé ká má mú kùránì lọ́wọ́ so kábílẹ̀ bá ní kíni kábílẹ̀ bá kò tó ọ̀ nígbà wà lórí ẹ̀mú so àwọn bá ní èèyàn lè mú wọ́n ní kéèyàn ó gbìyànjú láti kékeré lọ́nà tó yẹ pé kò ní kékeré kò ní ìsọ́pù inú yẹn àwọn míì wà tó jẹ́ pé wọ́n bá fẹ́ lo Al-Qur'ani wọ́n ti ní àwọn ẹni kan báyìí wà tó ń ti wá tó jẹ́ kó kàn sí péjì yẹn bóyá péjì kọ̀ọ̀kan ló fẹ́ máa kà nísìn ẹ́ tó bá ti ka péjì yìí tó ka péjì yìí ní rákàlà ọkọ kéjì rákàlà kejì tó bá ti sálámà yóò tún sí ìkalẹ̀ síbi tí yóò ti wò ó tó yíò fẹ́ tó bá jẹ́ ìmáàmù kò sáà ìwá ilé tó bá jẹ́ máa bóun ẹni tí kí n lẹ́yìn ìmáàmù eléyìí ò lẹ́tọ̀ọ́ kó o tẹ̀lé tó gbé kura lọ́wọ́ nítorí pé kó bùkátà sí nítorí pé kí òun ò ní kó máa kà á wọ́n ní kó máa gbọ́ ni etí rẹ̀ sì máa fi dégbéni òun náà ló máa fi gbọ́ alukur'an tó ìdá tó tí màá bá gbé lọ́wọ́ ẹ àbí màá bá gbé sínú ìkàlá pé ó fẹ́ ka wà tó gùn tó àwọn bá wà lẹ́yìn náà ẹ kò lẹ́tọ̀ọ́ káwọn sókè ni kò lẹ́tọ̀ọ́ gbé lọ́wọ́ so ilé mi àlàyé tí ó wà bẹ́ẹ̀ tó ìdójú bá sàlàyé tí yàn bá wò dáadáa èyí ò rí pé ètò ìsìnkíni èyí tó sọyàn òun náà ní kíni tí yàn bá fi lọ́wọ́ sọ pàápàá jùlọ ẹni tọ́lọ́ba ní kíni tó bá hàn tó pọ̀ nínú alukur'an yẹn nínú àfikún tí mo tún fẹ́ ti fún òun náà ni pé nígbà máa ń sábà mójútó jù níbi kìyàmù lẹ́yìn kìyàmù ìkàlà máa mójútó bẹ́ẹ̀ ni àdéhùn sọ̀lá wàlẹ̀ òṣèlá èèyàn lè ka súrà kéékèèké súrà kéékèèké kó ka mélòó kó ka mẹ́wàá kó fi kí ìyàmù lẹ́yìn kó sì kí wákàtí mẹ́ta kí ló fà òun rẹ̀ pé sallallahu alaihi wasallam anábì a máa pẹ́ lórí ìrùkú gan so ọ̀pọ̀lọpọ̀ nísìn àwọn máa ń ṣe kí ni orí ìyàmù nìkan tẹ́ẹ̀ bá pẹ́ lórí ìyàmù tó kẹ́ سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ó di ó di dìde tó bẹ́ẹ̀ nígbà tó bá yẹ pé òun náfìlà lè yẹn ti bẹ́ẹ̀ ṣe pẹ́ lórí ìdúró abẹ́kẹ́ ya máa pẹ́ lórí ìdúkú náà kéèyàn máa pẹ́ lórí ìforí kalẹ̀ náà tò yóò máa jẹ́ pé yóò kà ẹ́ bá gbé láti láti mọ ẹ̀ wípé ni àti àti ara wọn yóò máa jẹ́ pé nígbà tó bá fi ka kan lórí kan rẹ̀ tó bá fi tó àti èsì ni tá a bá tètè àmú lẹ́yìn ẹ̀yà gbìyànjú kọ́mọ jẹ́ pé orí ìdó nìkan àti tàbáwà ní òkú ní àkàmà fẹ́lẹ̀ tàbáwà ní kùkú sáàdẹ̀bí ní àtìmọ̀ lẹ́yìn súnmọ́ lọ́wọ́ tuntun fi hàn sígi ní tí ó gbìyànjú láti máa pẹ́ lórí àtìkòrí kan lẹ́yìn náà wallahu ta'ala a'lam alá wàlẹ́kùn sàlá àmàlùmí àbáta. Naam. wọ́n á jó sáà ní àgbàlagbà. Ah. ok. àìbéèrè ah. ah, tí wọ́n béèrè wọ́n nígbà tá a bá ń tẹ̀lé mọ́ṣáláṣí ní àwọn ọmọdé kéèké tí a bá wà ní ìdáàbò pé èjìká àwọn onílé ìkànnì tó fẹ́ bí wọn ò gbá tó yàn rí èyí káwọn wọlé kan yà tó jẹ́ ọmọ mi wà gbàtẹ́ ọba ń kírun lọ́wọ́ kẹwà lérí ìdúró ọkànlẹ̀ ìjọba ọkànlẹ̀ máa tiye tó sẹ́rí ọmọ kéékèèké èèyàn tí ilé ọmọ kékeré ní mọ́ṣáláṣí nítorí pé látara àwọn àti ìdílé àwọn àdìsí parọ́ máa ní sallallahu alaihi wasallam ẹ́ tó wọ́n ní wọ́n ní ànábì ní ẹ máa gbé àwọn ọmọ kéékèèké àtàwọn wèrè ẹlẹ́wọ̀n jìnà sí mọ́ṣáláṣí yìí nínú àwọn àdìsí parọ́ máa nọ́bì ní o tó tí ó sì lálàáfíà tó ta bá ti sọ pé wèrè kò sí sí wèrè fẹ́ ti tẹ́lẹ̀ ẹ̀wù tọmọ kékeré so ọmọ kékeré tó bá jẹ́ pé ọmọ kékeré tó ti jẹ́ dé sínú tẹ̀mí yìí kí náà ń pè ní sínú tẹ̀mí yìí òun náà ní bí ọmọ ọdún méje ọmọ yẹn ti lé ṣe kíni ó ti lè concentrate kó dúró dáadáa lérí ìran torí eléyìí ní ìsìn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé bẹ́ẹ̀ ọmọ tí ò tí ì lé ní àwọn ọmọ tí ò dá àkàtẹ́ fún òun kà máa ṣeré ni ẹ̀dìbà nígbà tá a bá fẹ́ so sáfù ká sọ́ra ẹ̀dìbà oníṣìn irú ọmọ oníṣìn ó lè wà wájú wa ẹ̀dìbà oníṣìn ó lè wà wájú àmọ́ tí a wà níbi ní kárí pé a tó sí sáfù nítorí pé ṣèitán ó lè fẹ́ máa lo irú ọmọ yẹn láti máa fi kíni láti máa fi gáàpù sínú inú sáfù àwọn ọ̀sán tó ká lé ọmọ kékeré òun ẹ̀dìbà oníṣìn ọmọ táàfù sínú

ní ọ̀nà tó jẹ́ pé ọmọ yóò tó kíni yóò já yóò kọ́ sí ìsáfú eré ìwọ̀n tó kíni kò bá ojú mu ẹ̀sìn bá mi dùn so and at the same time náà àwọn ọmọ kéékèèké náà kọ́dà ọmọ tá a bá fẹ́ tún kò ní sáfú ẹ̀mọ́jà á ní àwò ẹ́ tó gbé àwọn kíláàsì kan tẹ́ nínú pé wọ́n máa ń lé ọmọ kéékèèké ni wọ́n máa tẹ́ ọba wá ń lé láti sìn tó bá sáàdùkò tó yẹ kó kírun tẹ́ wá mú lé lọ́rùn tí ò kírun tẹ́ ẹgbẹ́ ìlẹ́fà ẹ̀yìn lẹ́sìn náà sọ pé àti pé pé ní màlẹ́sìn kọ́ màlẹ́sìn so àìlé ọmọ kékeré ọmọ ẹgbẹ́ oní ọmọ òun ilẹ̀ ṣe ń ṣe ó lè rùkú ó lè dìde kọ́lá nígbà tẹ́ wà lè ìjó nǹkan òun lè rùkú tí ẹ̀kan kalẹ̀ ẹnu wo náà ni kò tí ì máa ń dá pẹ̀lẹ́ nígbà tó bá padà yá tó bá jẹ́ sínú tẹ̀lé ìrìn ọmọ tó bẹ́ẹ̀ ṣe